mò ń kì yín nílọ̀ ẹ jáwọ́ nínú èròǹgbà láti yan ìyálóde ìpínlẹ̀ ọ̀yọ́ olùbàdàn ṣe kìlọ̀ àpapọ̀ àjọ olùbàdàn ti kéde pé ọ̀nà tí ó lòdì sí òfin àṣà àti ilẹ̀ ìbàdàn ní yíyan èèyàn sí ipò ìlú ìbàdàn àti àṣà olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ṣáájú ni àwọn ẹgbẹ́ kan ti kéde pé àwọn fẹ́ fi oyè ìyálóde ìpínlẹ̀ ọ̀yọ́ jẹ o àpapọ̀ olùbàdàn ṣe àpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí oyè tí ó lòdì sí òfin tí kò sì sí àkọsílẹ̀ irúfẹ́ ipò náà níbikíbi lábẹ́ òfin lásìkò ìpàdé kan tí olùbàdàn ti lé tilẹ̀ ìbàdàn ọba owólabí ọlákùlẹ̀yìn ti léwájú fún ìlú ti fi ìkéde náà síta ìpàdé oníwákàtí méjì náà ni ọ̀pọ̀ àwọn olóyè wà ní ìjókòó láti gbé àṣẹ náà ti jáde síta níbi tí wọ́n ti ṣe ìpàdé náà ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn ẹgbẹ́ kan fẹ́ fi oyè ìyálóde ìpínlẹ̀ ọ̀yọ́ jẹ oyè ìyálóde ọ̀yọ́ kì í ṣe oyè kan tí èèyàn kan lè fi ṣeré rárá irú oyè yìí ni kò tọ̀nà tí a kò sì dámọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ìwé òfin ọdún 2000 gbogbo ìlú ló ní ìyálóde tiwọn tí kìí ṣe oyè kan tí ẹnìkan lè fi ẹnìkan jẹ lórí rẹ̀ láìsí ọ̀nà tó tọ́ Rótìmí Orílọ̀ ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.